so èyí ni abala àkọ́kọ́ nínú ọ̀rọ̀ wa tòní mi ò ní tí lọ sórí ìjọsìn àti àṣà lónìí o torí pé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tí mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ lórí rẹ̀ ẹ̀yin tí ẹ bá ń wò mí ní nílé tẹ́ ẹ̀ bá gbọ́ ohun wa dáadáa ẹ̀ tètè pàṣẹ mẹ́sẹ̀gì ká mọ̀ o. ọ̀rọ̀ náà ó tójọ́ mẹ́ta tó ti ń ṣẹlẹ̀ èmi kì í sáré dá sí wàhálà tẹ́ máa ń bára wọn fà lórí social media láàrin àwọn àfáà yálà àwọn àfáà súnmọ̀ ní o àbí àwọn àfẹ́wọ́n bídíà ní o mi sáré dá sí i nítorí pé yàtọ̀ sí pé àwọn sẹ́mi ń bẹ lọ́wọ́ tèmi tí ò lè mú mi tí ò lè jẹ́ kí n láǹfààní ojoojúmọ́ kí n sá sọ̀rọ̀ lórí social media gẹ́gẹ́ báwọn kan ṣe ń ṣe. bọ́nkálukú ṣe rí ààyè sí ó sọ̀tọ̀ọ̀tọ̀ beside yàtọ̀ sí yẹn àwọn ọ̀rọ̀ kan bẹ tó dá sí pé èèyàn gbọ́dọ̀ ṣọ́ra dáadáa kí èèyàn má lọ ru ẹrù ẹlẹ́rù kó má lọ fa tiẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ yìí ó bẹ̀rẹ̀ láti bíi ó ti lọ bí oko oṣù méjì báyìí tọ́rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ gbogbo àwọn tó bá wà lórí social media ni wọ́n jẹ́rìí sí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ náà ó dá lé orí àwọn ọmọbìnrin méjì kan ní ìlú Ìlọrin tí àwọn méjèèjì tí wọ́n sá kúrò ní ilé tí ọ̀rọ̀ wá di wàhálà tó lágbára tó di nǹkan tí àwọn ọlọ́pàá ń dá sí tí ọ̀rọ̀ sì súnmọ́ kó gá sí pọ́rọ̀ náà wọ́n fẹ́ gbé lọ sí kóòtù tí ọ̀bá tẹ̀ tí ìwọ kóòtù gan ṣe sí ni. àwọn èèyàn ti wá sọ̀rọ̀ àwọn àfáà súnà wọ́n ti sọ̀rọ̀ àwọn àfáà oníbídíà àwọn náà ti sọ̀rọ̀ so mo wá wò pé kí ni mo fẹ́ orí sọ lórí ọ̀rọ̀ yìí gan tí ò ní já sí pé mo ru ẹrù ẹlẹ́rù mo wá fa tèmi lọ́wọ́ torí pé ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn àti ẹbí ni ọ̀rọ̀ náà ó ní ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn àti ẹbí tí ọ̀rọ̀ kàn wàyí o mo wá fẹ́ dá sí ọ̀rọ̀ náà pẹ̀lú yọ̀ǹda Allah kí Allah kó ṣe amọ̀nà mi lórí ẹ̀ àkọlé tí mo fẹ́ fún ọ̀rọ̀ náà nítorí wípé gbogbo nǹkan tí mi bá fẹ́ dá sí mi ìfẹ́ tèkẹ̀ pásánà mi ìfẹ́ sọ di ọ̀rọ̀ ara bí kò ṣe kí n fi sípò ọ̀rọ̀ ẹ̀sìn kí n sì mú àwọn ẹ̀kọ́ tí ó yẹ ká kọ́ látara rẹ̀ nítorí wípé ẹni tí ò bá fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ sí àríkọ́gbọ́n òun náà padà di victim of event wọ́n padà wá sí ọ̀rọ̀ tiẹ̀ náà ṣe àríkọ́gbọ́n ni ẹni tó sì gbọ́n lẹ́ni tó kọ́gbọ́n látara ẹlòmíì kì í ṣẹni tí wọ́n ti ara rẹ̀ kọ́gbọ́n tí wọ́n bá tara ẹ̀ kọ́gbọ́n eh, ọlọ́mọ̀jẹ̀ kọ́rọ̀ rẹ̀ ó dàbí ọ̀rọ̀ ẹni tí wọ́n forí ẹ̀ fagbọ́n ni ẹni tí wọ́n bá fọ́ lórí bóyá ni yóò fi jẹ́ ń bẹ̀ ẹni tí wọ́n bá tara ẹ̀kọ́ gbọ́n ó lè gá sí pọ̀rọ̀ tiẹ̀ ó ti bọ́ sódì fún nítorí náà fún wípé abala ẹ̀kọ́ ẹ̀sìn tó jèmi lógún lèmi fẹ́ fi wojú mo fẹ́ fi bojú wo ọ̀rọ̀ náà àwọn kan sọ̀rọ̀ tó dá sí pé wọ́n tẹ̀kọ̀rọ̀ yẹn pásọ́nà tí wọ́n sọ di bí gbọ̀gá sí pé àwọn ni ẹni tọ́rọ̀ ń dùn ẹni tọ́rọ̀ sì ń dùn ní wọ́n ní wọ́n fi ọ̀rọ̀ ọ̀lọ̀ àti pé ó mọ̀ di ọjọ́ tí ẹ̀dá bá tó mọ̀ wípé ohun tó bá tẹnu òun jáde gbogbo ẹ̀ pátá ló wà on record kó tó lè mọ́ padlock ẹnu ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí ẹlòmíì lérò wípé òun ti ní àǹfààní kan tẹ́nìkan ò ní tó fi lè láǹfààní láti máa sọ̀rọ̀ lórí social media tí ó sì mọ̀ wípé ọlọ́run bá àlékè ọlá gbogbo tó ń sọ pátá ló ní rẹ́kọ̀dì. wàyí mi ò ní dárúkọ àwọn individuals àwọn ẹnìkọ̀ọ̀kan tí ọ̀rọ̀ yìí kàn ó mi ò bùkátà sí orúkọ wọn bí kò sí pé màá dà wọ́n pè òwò tó bá fẹ́ mọ wọn lọ sórí social media kódà kò sí ọjọ́ kan tí èèyàn lọ sórí social media lọ́wọ́lọ́wọ́ báyìí tó ní máa tó ní rí kéèsì àwọn ọmọ yẹn ń bẹ̀ yálà kó pàdé àwọn gangan tàbí kó pàdé àwọn àfọ́nsúnà kí wọ́n sọ̀rọ̀ wọn tàbí kó pàdé àwọn àfọ́nbídíà kí wọ́n sọ̀rọ̀ wọn tí wọ́n tún gbé fọ́tò àwọn ọmọ yìí after all àwọn ọmọ ìgangan fún ara wọn àwọn gangan wọ́n gbéra wọn sórí social media so àwọn tí wọ́n ń sọ̀rọ̀ wọn náà àwọn náà bẹ̀sù dẹ̀gbà àwọn náà ṣe kí ni àwọn náà ń gbé àwòrán àwọn ọmọ yìí tí wọn ò tí mọ ibi táwọn ń lọ àwọn náà ń gbé sórí social media and wọ́n sì ní ìbá social media rèé ohunkóhun tó o bá ti gbé sórí social media kò kú òun bẹ́ẹ̀ mọ́ o tí Jésù èdè o in as much tí social media bá sì ń bẹ tí Jésù fi dé kò kú mọ́ o so kó o lọ wà very very careful pẹ̀lú pé kọ́ ọmọ sáré ju ọ̀rọ̀ kọ́ ọmọ sáré ju ọ̀rọ̀ tọ́ bá jù síbẹ̀ tọ́ wá rí pé ọ̀rọ̀ tó sọ yóò dáa tàbí tó fi hàn yóò dáa tó bá lọ withdraw rẹ̀ kúrò lọ́dọ̀ ara rẹ̀ àwọn tí wọ́n ti rí kinní wọ́n lè ti sèfù ẹ̀ tá bá ti sèfù ẹ̀ ò rí parẹ́ mọ́ nìyẹn o. aláwọ̀ sànù wa ọ̀rọ̀ náà ni mo fẹ́ bẹ̀rẹ̀ báyìí kí aláwọ̀ kó tọ́ mi sọ́nà àkọlé tí mo fún ni àmọ̀ràn lórí ọ̀rọ̀ bàbá èrò èmi tí mo pèdé ní kọ́ bá ń pè mọ́ o sọtiyé èmi tí mo pèdé ní kọ́ bá ń pè mọ́ ìwọ́n tó bá ti mọ̀ jù mí lọ fi ń tọ́ mọ̀ jù mí lọ́hùn sára fi pamọ́ ok àmọ̀ràn lórí ọ̀rọ̀ bàbá èrò ẹ̀yin obìnrin kí kó pamọ́ yín lẹ́nu o torí pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ọ̀rọ̀ ayé obìnrin ni ọ̀rọ̀ ayé obìnrin ni ọ̀rìn gbà tí bá tẹnu bọ̀ ọ mọ̀ pé ọ̀rọ̀ ayé obìnrin ni so kẹ́ ẹnu ifẹ́m ẹni tó bá fẹ́ rojọ́ mo yọ̀ǹda kó bọ́ ọ̀ta kó lọ yanjú ọ̀rọ̀ ara rẹ̀ ẹni tí bá ń rojọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ sọ fún un pé gbé ẹjọ́ rẹ bọ́ọ̀ta mọ́kò bá mi ohun tí mo fẹ́ wá kọ́ mọ́jì òfò mi ru lórí social media mo rí ìṣẹ̀lẹ̀ kan tó ń jà ràìnràìn tó bẹ́ẹ̀ gẹ́ tí mo fi pe àkọlé dídásí tèmi pé àmọ̀ràn lórí ọ̀rọ̀ bàbá èrò bàbá kan ni ni àwọn ọmọ méjì kan àwọn ọmọbìnrin méjì kan tí ọ̀kan ń jẹ́ bí tí kan ń jẹ́ mí ọ̀kan ń jẹ́ bí ọ̀kan sì ń jẹ́ mí. àwọn ọmọ méjèèjì yìí ni mo rí lórí social media tí wọ́n sì tẹnubọ ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn tó dá lérè o. èyí bí lọ́kọ́kọ́ sọ̀rọ̀ ó sọ wípé òun sákò lé fún àwọn òbí ìhun nítorí pé látìgbà tóun ti bẹ̀rẹ̀ sí ní wọ hijab nínú wọn ò ti dùn nígbà tó di àsìkò kan òun ní kí ẹni tó ń fẹ́ fẹ́ kó yọjú sílé. Si àwọn òbí ń kọ̀ wọ́n ní àwọn ò lè fi ọmọ fún oníṣòkòtò péńpé wàhálà yìí làwọn ń fà tí wọ́n fi mú òun lọ sí ọ̀dọ̀ bàbá tí à ń pè ní bàbá èrò bàbá èrò yìí òun jẹ́ àfáà tí ẹ máa dá ọmọ jọ sí ọ̀dọ̀ rẹ̀ arábìnrin tí ń jẹ́ dín yìí ìṣe ni ó fi ẹ̀sùn kan bàbá náà pé ó jẹ́ oníyà àwọn òbí ìhun náà wọ́n jẹ́ oníyà tó bẹ́ẹ̀ gẹ́ tó fi gá sí pé àwọn pọ̀ yí àgọ́ ọlọ́pàá ti àdúgbò ni ti ìlú ni àti ti ètò jẹ́ ti headquarter ní ìlú Ìlọrin kó tó wá di pé òun sàsálà fún ẹ̀mí ara òun nígbàtí ìyá ìyá abí ó sọ̀rọ̀ ìyá abí sọ pé àwọn ò bá ajà nítorí ìjáàb àmọ́ àwọn ń bá ajà nítorí pé olóhùn ò ní kúnlẹ̀ kí àwọn mọ́ ó sì tún mú ẹni wá ẹni náà ńgbà tó dé àwọn rí pé tẹ̀bùlíìgì ni alùsùnà ni àwọn ò bá alùsùnà da nǹkan kan pọ̀ bàbá tó sì sọ pé wọ́n fìyà jẹ òun yìí bàbá rẹ̀ náà ni o torí pé ẹ̀gbọ́n bàbá ẹni bàbá ẹni ni torí náà kí gbogbo ayé kí wọ́n gba òun o wọ́n fẹ́ gba àwọn alùsùnà fẹ́ gba ọmọ ní ọwọ́ òun ni kéèsì ti bínú ní ti mí òun náà sọ similar thing irú kéèsì b náà ni kéèsì mi ìyàtọ̀ tó kàn wá ń bẹ̀ níbi tiẹ̀ ni wípé mi ó fi ẹ̀sùn kan àwọn òbí rẹ̀ àti bàbá èrò wípé wọ́n fi tipátipá fi òun lọ́kọ fún ẹni tí òun ò fẹ́ fẹ́ kódà ẹni yìí tipátipá náà ni ó fi súnmọ́ òun oyún sì ti dúró sóun lára oyún ti wọ oṣù márùn báyìí kó tó di pé òun sá kúrò ní ọ̀dọ̀ arákùnrin náà ìyá mi òun náà ó fèsì pé òun tó bí jà láàrin òun àti ọmọ òun kì í sọ̀rọ̀ ìjáàb bí kò sí ọ̀rọ̀ ìkúnlẹ̀ tọmọ yarí pé òun ò ní kúnlẹ̀ tó sì mú ẹni tí ó fẹ́ wá tẹ́ni náà nígbà tó dé tó dúró gbantọ tó sálámà ó sì sọ pé òun ò lè fi ọmọ òun fún àfọ onísàlámù àlékún àfi àfa àtọ̀bá lè máa kúnlẹ̀ ok so gbogbo ìyàtọ̀ ni wọ́n fi jẹ òun yìí ìyá ìdínáì rẹ̀ kò dínáì ọ̀rọ̀ police station wọ́n sì jọ gbà wípé ó sá kúrò ní ilé náà ni bákan náà ni pé bàbá èrò yìí tí wọ́n ń sọ pé òun ni wọ́n ń dá ọmọ sí lọ́dọ̀ yìí dípò kí bàbá yìí ó bọ́ta kó ń sọ̀rọ̀ aṣojú bàbá ni ó wá sọ̀rọ̀ aṣojú bàbá ọ̀rọ̀ tóun náà sọ ó jọ ọ̀rọ̀ tí ìyá àwọn ọmọ yìí sọ ó sì fi rinlẹ̀ ń bẹ̀ wípé bàbá yìí ló ń gbé bùkátà lórí àwọn ọmọ yìí lórí bí wọ́n ti lọ sílé ìwé ni ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni ìwé sẹ́kọ́ndírì ni àti iṣẹ́ kíkọ́ àwọn ọ̀rọ̀ yìí ó gbajúmọ̀ ní police station àwọn tó jẹ́ muslim lawyers ní ìlọrin wọ́n ti dìde sí ọ̀rọ̀ náà ohun tó súnmọ́ ni kó gá sí pé ọ̀rọ̀ yẹn bóyá wọ́n ti fáìlì ẹ̀ sí kóòtù ní ọmọ ṣùgbọ́n ìsọ̀rọ̀ wọn ó ti hàn wípé àwọn ibi tí àwọn ọmọ wọn sá lọ àwọn tí àwọn ọmọ sá lọ bá tí wọ́n ń pè ní alùsùnà àtàwọn muslim lawyers kan tí wọ́n ń dákọ̀ wọn lórí facebook ah, wọn ò tẹ́kì ọ̀rọ̀ náà wọn ò ṣe jẹ́jẹ́ pé kí wọ́n gbọ́ jókòó sọ bí kò sí pé káwọn kó ẹjọ́ lọ sọ́dọ̀ ìjọba àti wípé ó rinlẹ̀ nínú gbogbo ọ̀rọ̀ gbogbo wọn wípé ọ̀rọ̀ yìí o àwọn ti lọ sí àgọ́ ọlọ́pàá láìmọye ìgbà tọ́rọ̀ bá sì ti di pé wọ́n lọ ságọ́ ọlọ́pàá láìmọye ìgbà ibi tọ́lọ́pàá náà máa ń gbé ọ̀rọ̀ lọ ní ilé ẹjọ́ sọ̀rọ̀ tí wọ́n á délé ẹjọ́ báyà bí kéde ilé ẹjọ́ mi ò tí ì rí yẹn wò lórí social media ṣùgbọ́n mo rí pé àwọn àfáà lọ́tún lọ́sì wọ́n ń dá sí i àwọn oníṣúná ogún táwọn fi wò ó wọ́n sọ àwọn oníbídíà ogún táwọn fi wò ó àwọn sọ kọ́dọ̀ oníbídíà kan ó jáde òun ló ti sọ̀rọ̀ tó lágbára jù ó sọ wípé oògùn ni àwọn àfáà súnà yẹn ni wọ́n fi mú àwọn ọmọ yẹn o pé oògùn ni wọ́n sàsí tí wọ́n fi gbọ́ ti àwọn òbí wọn mọ́ so èyí ni kókó n tó ṣẹlẹ̀ láàrin wọn ẹ̀kọ́ wò làwọn fẹ́ kọ́ ń bẹ̀ sótó nǹkan tí èèyàn lè sọ pé òun rẹ̀ kọ̀ọ̀kan ń bẹ̀ àbí kéèyàn ó àbí kéèyàn ó gbègbè ẹgbẹ́ kan a lè rẹ̀ ń bẹ̀ ẹ̀kọ́ tó pọ̀ sí ní mẹ́ńbẹ̀ ẹ̀kọ́ tí tó pọ̀ ní bẹ níbi ìṣẹ̀lẹ̀ ohun táwa tẹ́tí gbọ́ àwọn ẹ̀kọ́ yẹn báyìí ní alákọ̀ọ́kọ́ náà ìṣẹ̀lẹ̀ náà kò sí oríkì kan tá a lè fún kò sí àpèjúwe kan tá a lè fún kò sí orúkọ kan tá a lè fún sẹ́ àyàfi ká ní ogun láàrin alùsùnà àti alùlìbìdìà kò sí oríkì mi tá a lè fún tẹ́lẹ̀ gábà tó ń sọ fún ọ pé ẹ wọ́n di ọmọ kan sí òbí ẹ̀ ni wọ́n ṣàìgbọràn ni wọ́n sápò ńlé ni wọ́n ṣe gbá ni tó o bá gbọ́rọ̀ ẹnu wọn tó o gbọ́ ti gun ọ̀tún tó o gbọ́ ti gun òsì o mọ̀ wípé àwọn òbí wọn yìí wọ́n fi ra wọn hàn gẹ́gẹ́ bí oníbídíà àwọn ọmọ yìí wọ́n fi ra wọn hàn gẹ́gẹ́ bí onísúnà. wọ́n wá takora wọn wọ́n kálukú dúró sórí ìlànà rẹ̀ láti tako ẹnìkejì ẹ̀ ẹ̀gbọ́rọ̀ mi yé wọ́n kálukú dúró sórí ìlànà rẹ̀ ìlànà ń bí díà ni pé kíyàn dọ̀bálẹ̀ kíyàn òkúnlẹ̀ ìlànà ń bí díà nù ìlànà ó súnà ní pé èèwọ̀ ni ká dọ̀bálẹ̀ ká kúnlẹ̀ kí ẹnikẹ́ni so ti rí pé it is a war between alùsùnà and alùlùbìdìà kìí sọ̀rọ̀ àìgbọ́ràn tara ogun ni àpẹẹrẹ kejì tó rẹ̀ àwọn ìyá inú ọ̀rọ̀ wọn wọ́n láwọn ò bá wọn jà nítorí ìjáàb wọ́n ní ṣe báwọn náà ń wọ ìjáàbù wọ́n wá só ìjókòó aláfàlàátù wọn irú ìjáàbù wo ni àwọn ìyá wọn máa ń lò ṣé bíborùn ni àmọ́ nítorí pé wọ́n fẹ́ àpíà lórí screen wọ́n wá lọ rán kìmọ́ àwọn tí wọ́n sọ gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn alágbọ̀nsí àwọn nínú ẹ̀sìn èyí tẹ́ máa ń dààbò ọrùn ni wọ́n wé mọ́ orí àmọ́ nítorí pé wọ́n fẹ́ àpíà ní ìsìn gẹ́gẹ́ bí package ẹ́ gẹ́gẹ́ bí package wọ́n package ara wọn wọ́n package ara wọn kí wọ́n lè sọ pé àà ṣe bí ìjáàbò náà lẹ́yìn náà ló yìí àwọn sì mọ̀ ń bíbíà ni àwọn alásàlátù ni àwọn òkèrè okay? tí wọ́n bá jẹ́ ó súfì gan ṣe sí ni. tọ́ba wa dá sí wípé oní ìjáàbù ni wọ́n ní tòótọ́ káwò dáadáa kò yẹ kí wàhálà ò ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àwọ̀jáàbù àwọ̀jáàbù ǹjọ́ ti yé kò yẹ kí wàhálà ò ṣẹlẹ̀ so wa dá sí pé fundamentally àwọn òbí yẹn ò fààyè gba súnà fún àwọn ọmọ wọn àwọn ọmọ náà fẹ́ wọn fẹ́ ṣe bíbí àmọ́ ohun tó bí ìjà nìyẹn tó fi wá di pé gbogbo ẹ̀ wá ń dàrú gbogbo ẹ̀ wá ń ṣubú lé ara wọn so kí ẹyin mùsùlùmí tẹ́ fẹ́ dá sí ọ̀rọ̀ yìí ẹ lọ fojú wò wípé ogun ni o láàrin alùsùnà àti alùlùbídíà irú ogun yẹn wá rèé kò lè parí kò lè parí